ẹ káàbọ̀ sí inú ayé ti ẹ̀rọ ayélujára tó so gbogbo wa pọ̀ lónìí à ń lọ láti mọ bí ẹ̀rọ ayélujára ṣe ń ṣiṣẹ́ èyí tí àkọlé rẹ̀ yìí kò kàn fani mọ́ra lásán ṣùgbọ́n tí ó tún jẹ́ ohun tí ó bá ìgbà mu rẹ́gí fún àwọn olùgbádùn ìmọ̀ ẹ̀rọ ní àwùjọ wa ṣé o mọ̀ pé ẹ̀rọ ayélujára tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ṣe pàtàkì sí ìwọ àti èmi tó bá tiẹ̀ mọ̀ má mi kàn rárá nínú ẹ̀kọ́ yìí màá ṣe àtúpalẹ̀ rẹ̀ tí wàá sì fi mọ bí ó ṣe ṣe pàtàkì tó. ẹ jẹ́ kí a ronú sí i báyìí bí ẹ̀rọ ayélujára tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ṣe yí ìgbé ayé wa padà láti so wá papọ̀ mọ́ àwọn ará àyànfẹ́ wa tí ó sì gbé àwọn okòòwò iṣẹ́ wa lárugẹ. ẹ̀rọ ayélujára yìí jẹ́ ìwé ẹ̀rí tó kà wá yẹ láti bá ìgbà mu lóde òní ṣé àwa nǹkan fìdílé kí o máa bá mi ká lọ. ní báyìí ẹ jẹ́ ká tú u sí wẹ́wẹ́ ẹ̀rọ ayélujára dàbí nẹ́tíwọ́ọ̀kì àtagbà àwọn ẹ̀rọ kọ̀ǹpútà tó tóbi ní gbogbo àgbáláyé tí gbogbo wọn ń bá ara wọn sọ̀rọ̀ àwọn ẹ̀rọ kọ̀ǹpútà yìí lè jẹ́ ti àpótí kékeré alágbèéká ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ tàbí kí ó tiẹ̀ jẹ́ amú-àtagbà orí afẹ́fẹ́ tí à ń pè ní sáfà ní àwọn iléeṣẹ́ àkójọpọ̀ àmọ̀ràn òye tó dájú yìí ìwọ àyíká rẹ kiri wàá rí àwọn nǹkan wọ̀nyí tí mo dárúkọ níbẹ̀ ẹ já tẹ̀síwájú ronú wípé nẹ́tíwọ́ọ̀kì yìí jẹ́ ohun èlò kan ṣoṣo tí ó lè ṣọ̀nà àbáyọ fún ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ọmọ nàìjíríà ọ̀kọ̀ọ̀kan ohun èlò kọ̀ǹpútà ń kó ipa tó dájú gẹ́gẹ́ bí gbogbo ìpínlẹ̀ ní orílẹ̀-èdè ńlá wa ní báyìí mo fẹ́ ṣe àlàyé ní ìgbésẹ̀ bí ẹ̀rọ ayélujára yìí ṣe ń ṣiṣẹ́ ẹ jẹ́ kí a wò báyìí nígbà tí o bá fi ọ̀rọ̀ ránṣẹ́ tàbí sí ojú ìwé wẹ́ẹ̀bù ìbéèrè rẹ yóò pín sí àwọn àpò ìwé àkójọpọ̀ àmọ̀ràn òye kékeré àwọn àpò ìwé wọ̀nyí rin ìrìn àjò nípasẹ̀ ẹ̀rọ ayélujára wọ́n gbéra láti kọ̀ǹpútà kan sí kọ̀ǹpútà mìíràn títí tí wọ́n ò fi dé ibi tí o rán an sí ìrìn àjò tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí pé wọ́n rìn ìrìn àjò tí ó lọ ní ìṣẹ́jú àáyá ni o iṣẹ́ ìrìnàjò tí ó fi àkókò ṣòfò rárá ní kíákíá ní kánmọ́kánmọ́ ni wọ́n ti sáré dé ibi tí o rán wọn sí ó dáa jẹ́ kí a tún ṣe àpẹẹrẹ rẹ̀ ní ọ̀nà yìí jẹ́ kí a sọ wípé òun fi fídíò bá ọ̀rẹ́ rẹ̀ kan sọ̀rọ̀ pọ̀ ní ìlú mìíràn a ó tú àwọn fídíò àti ohùn rẹ ká sínú àwọn àpò ìwé àkójọpọ̀ àmọ̀ràn òye a ó sì fi ránṣẹ́ kọjá sórí ẹ̀rọ ayélujára ní ìṣẹ́jú àáyá láì fi àkókò ṣòfò rárá ọ̀rẹ́ rẹ ní ìlú yẹn yóò gba àwọn àpò ìwé wọ̀nyí àti pé ẹ ó sì rí ara yín àti gbọ́ ẹnìkejì dáadáa jẹ́ ò rí pé eléyìí dán ńlá ni tó kà màmá bẹ́ẹ̀ ni o èkè àtúntẹ̀síwájú àpò ìwé àkójọpọ̀ àmọ̀ràn yìí dàbí àwọn lẹ́tà wọ́n ní àdírẹ́sì akọ lẹ́tà àti ẹni tí a kọ sí wọ́n sì rí i dájú wípé wọ́n dé ibi tí wọ́n lọ láìsí ẹ ò rí i pé ẹ̀rọ ayélujára yìí ti ṣí àwọn ilẹ̀kùn àìlópin àwọn ohun tó ṣeé ṣe ìdí gan-an ni èyí tí o fi lè ráyè ṣe àwọn iṣẹ́ kàwé lórí afẹ́fẹ́ ra ọjà lọ́wọ́ àwọn olùtajà ní agbègbè kan tàbí kódà kí o kàn sí dókítà láti ọ̀nà jíjìn. ní orílẹ̀-èdè tí ó tóbi bíi nàìjíríà ẹ̀rọ ayélujára dí àwọn àlàfo ó fi òpin sí àwọn ìpèníjà ọ̀nà jíjìn ó jẹ́ kí ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ rọrùn ó sì jẹ́ kí ó rọrùn fún olúkúlùkù láti ráyè ṣe iṣẹ́ rẹ̀ dáadáa. bí a ti rí i pé eléyìí fi yé wa kedere wípé àwọn onímọ̀ ẹ̀rọ ń ṣiṣẹ́ tó mọ́gbọ́n wá lórí àwọn ọ̀nà àbáyọ fún àwọn ìpèníjà wa láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá títí lórí iṣẹ́ ohun ọ̀gbìn ẹlẹ́rọ ẹ̀rọ ayélujára yìí ń fagbára fún ìdàgbàsókè wa. Hmm tí o rí pé ìrọ̀rùn ló bá dé. Ní ìparí, níní òye lórí bí ẹ̀rọ ayélujára ṣe ń ṣiṣẹ́ dàbí níní òye lórí pípòǹgbẹ ọkàn fún ọjọ́ iwájú wa. Tẹ́wọ́ gbà á, ṣe àmúlò rẹ̀ kí ìwọ náà di àkópa nínú yíyí Nàìjíríà padà sí ayé díjítà.